átàrí tí mo fẹ́ kà yìí dẹ̀lìlì wà ń bẹ̀rù pé àwọn àyímọ́tul àrbà àwọn àfáà mẹ́rẹ̀rin Malik Shafi'i Imam Ahmad àti Imam Abu Hanifa rahimahumullahu jami'a wọ́n gbé ọlá fún nọ́sù lórí mazhab nọ́sù ju mazhab lọ lọ́dọ̀ wọn ìyẹn ló fà tó fi jẹ́ wípé tá a bá padà wá rí ọ̀rọ̀ kan tí wọ́n sọ tọ́rọ̀ yẹn ká aláfàmọ́ sí àbí wọn á da ọ̀rọ̀ wọn yẹn dànù á mú náà sùn wọ́n sọ̀rọ̀ kan ó ká aláfàmọ́ sùn wọ́n dẹ̀ ti lọ létà láti kí ni نصل أمامه قل حدثنا عبد الرحمن أخبرنا أحمد بن عبد الرحمن بن أخي بن وهب قال سميت عمي يقول سميت مالكا سئل عن تخليل أصابع الرجلين في الوضوء فقال ليس ذلك على الناس قال فتركته حتى خف عنه الناس فقلت له عندنا في ذلك سنة فقال وما هي قلت حدثنا الليث بن سعد وابن لهيع وعمر بن الحارث عن يزيد بن عمرو المعافري عن أبي عبد الرحمن الحبلي عن المستورد بن شداد القرشي قال رأيت رسول الله صلى الله عليه وسلم يدلك بسنصره ما بين عصابي رجليه فقال إن هذا الحديث حسن وما سمعت به قط إلا ساعة ثم سمعته بعد ذلك يسأل فيأمر بتخليل الأعصاب وني ابن وهب عبد الله بن وهب هو على ذلك الإمام مالك نبقى ساقه وسنادته وعبد الله مالك في tá bá ṣe àlùwàlá ǹjẹ́ ìwọ̀ ní lọ́rùn wa ká tún fi ọmọ láńdìrí ká tún mọ́ fi la àlàfo ẹsẹ̀ wa nígbà tá bá ń ṣe àlùwàlá lọ́wọ́ wọ́n ní Imam Malik sọ wípé laysa ọmọ la ọmọ níta ẹsẹ̀ tá bá láti kò sí nínú nǹkan tí wọ́n bèèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n mọ́ ìpára fẹ́sàdàlá kìí sí ẹ̀tọ́ ẹwọ̀n nǹkan kìí sí nínú kìí sí ẹ̀tọ́ fáwọn èèyàn kìí sọ̀rọ̀ èèyàn ní wọn lórí tó ṣe bẹ́ẹ̀ kọ́ọ̀l Abdullahi bin Wahab wa ni fatara tubu hatta hofana mo fàkúntù láhù ó ní mo sọ fún mọ̀ mọ́lìkì pé ń dànà àti ìdáyàlíkà súnà in tí ó dè lọ ilẹ̀ kan tẹ́ ní kìí ṣe ọ̀rọ̀ yẹn fáwọn èèyàn ẹ̀rí wà ẹ̀rí súnà wà hadith wà lórí ẹ̀ fàkọ́ọ̀lù mọ́ mọ́lìkì ni wà máa hìyà kí ni súnà tó wà ń bẹ̀ kó sọ fún mọ́ gbọ́ báyìí kúltù àbúlá ìpínlẹ̀ àbúrá hadafana lais ibn sa'ad lais méjì ló wà ìkan dọ̀íf ìkan síkọ̀ lais méjì ló wà ìkan dọ̀íf ìkan síkọ̀ bóò láàṣẹ mẹ́lẹ́ tó jẹ́ dọ̀íf èyí tó jẹ́ dọ̀íf nọ́kírà ní laifun olórúkọ rẹ̀ èyí tó jẹ́ síkọ̀ al-lais ibn sa'ad fakihu misr rahimahullahu ta'ala so láìsí méjì ló wà ìkan jẹ́ síkọ̀ ìkan jẹ́ dọ̀yìn so níbí láìsí tó jẹ́ síkọ̀ yìí òun ni wọ́n gba ọ̀rọ̀ ìwà látọ̀dọ̀ rẹ̀ ibn sa'ad wàbnu làhíhá àti ibn làhíhá wà ámúrù ibn hàrì àti ámúrù ọmọ hàrì ani yazid ibn amr al-ma'asiri látọ̀dọ̀ afọwà yazid ọmọ amr al-ma'asiri an abi abdurrahman al-hubuli al-hubuli ni ó correct nínú àwọn núsáfù mi wọ́n kọ alhambali kátọ̀wù alhobuli àwọn fi núùnù sí kìí ṣe alhambali alhobuli òní torí pé nínú àwọn núsáfù àwọn tọ́bà tó wà mọ̀ kámẹ́dà ní tó jáde lórí tíra yìí òun náà ni tọ́bà alfaruq alhadifiyya al-ittiba' wa nashr tó wà ní kọ́hírọ̀ so jẹ́rùwà tàbí lélẹ̀ kí afáwa abdurrahman al-muallimi al-yamani tí wọ́n ṣe tàkíkẹ̀ òun náà ni abdul tabat tí a bá sára tí a jẹ́rùwà tàbí ibn abi hatim so tàkíkì abá abdurrahman al-muallimi al-yamani ó ní olólájì kò sí tàkíkì tó lọ́lá tó tàkíkì títí wọn so wọ́n dẹ̀ wọ́n ní wípé alhubuli ni so kìí ṣe alhambali

ànábì bó ṣe ń bomi sí báyìí ó ń fi ọwọ́ yìí ó fi ń gba àárín ọmọ ìkàsẹ̀ yẹn ó fi ń gbà kọjá nígbà tí ibùdó wa bù sáàkọ sanad fún ọmọ Malik ó ní inna hadha alhadith hasanu wa ma sami'tu bihi qattu illa sa'a àdéhìí lálàáfíà wà láì ní ìgbọ́rí láyé olùmọ́ lè wà kí mọ́ rẹ̀ mọ́ kó kó má kó má kọjá kó má mọ̀ nípa gbogbo ntí possibility kí àfà kó má mọ̀ gbogbo ntánàbí sọ wà possibility kí àfà kó má mọ̀ gbogbo hadith tánàbí sọ ó wà dáadáa hadith yìí mọ́ mọ́ ní kò gbọ́rí ìdẹ̀ náà ló dẹ̀ sí ń gbọ́ olúwa máa ń sẹ́ni tó bí ikọ́ tó ní làṣà mo ò tẹ̀sẹ̀ ń gbọ́ hadith yìí abúlẹ́mọ̀ àrùsùfẹ́ súnmọ̀ tẹ̀mí ìtùgbù bá dàdà àlìkà yusal lẹ́yìn ọjọ́ yẹn mo tún wá gbọ́tọ́ tó wá bèèrè the same question lọ́wọ́ Imam Malik fàyàmúrù ní táklìl àsọ̀bì ó dẹ̀ ń sọ wípé ah ọ̀rọ̀ tí mo sọ níjó ní orí bẹ́ o tẹ́bá ti fẹ́ sàrọ̀lá ẹ má fi ọmọ láńdìrín yín ẹ má fi la àwọn ọmọ níkẹsẹ̀ yín kọjá ẹ̀kọ́ mẹ́ta ni mo fẹ́ ká kọ́ níbi hadisi yìí tí ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí náà tí ó sì wúlò púpọ̀ fún gbogbo ẹni tó bá jọmọ ilé kéwú tó bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ mímọ̀ tó sì ní ikhlas ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ tí abdullahi bin wahab sọ wípé fantazortuhu hatta khafa an-nas ẹ̀dì o fantazortuhu hatta khafa wọ́n wá gbọ́ dárùsù tí wọ́n fi ṣe kí ni ó tí wọ́n fi lọ tán ìdíkó ní àà ah, so ẹ̀yin jama ẹ má ti lọ ọ̀rọ̀ àwọn ìmọ̀mù ọ̀rọ̀ wọn burú gan up to now kọ́ má ti mọ̀ wípé àdìsí wà lórí pé káàkiri ọmọ níka bọ àárín káàkiri ọmọ ládìrín bọ ọmọ níka ẹsẹ̀ wa pé ara tá à ń sọ nìyẹn tẹ́lá fẹ́ mọ jálásà àwọn èèyàn kẹ́ mọ́ ṣé wọ́n ní ìdùn àbùsọ bẹ́ẹ̀ ó ní fàǹtàzọ́ tó fún hapka kọfà àmìmà títí mo ṣe sùúrù táwọn ìlú gílò wọ́n fi lọ tó ló mọ̀ pé ẹni ẹ kìí ṣe mohamed tó bá rẹ̀rí ló sọ pé ẹ̀rí wà ó ṣàlàyé lókùtà àkọ́kọ́ ni ẹ̀ lókùtà ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ káṣìrò lórí ẹ̀ ìmọ̀ mọ́lì ìgbà tí wọ́n sáàkọ̀ sánàdì قل إن هذا الحديث حسن وما hasanu به ma إلا bihi qattun illa sa'a hadith yìí lálàáfíà ní ìsì gbọ́ rí àfi ìsìn náà mọ̀ ẹ̀sẹ̀ ń gbọ́ tọ̀ èèyàn ò gbọ́ nǹkan rí ó ẹ̀sẹ̀ ń gbọ́ for the first time ó dẹ̀ rán àkọ́rọ̀ pé àdìsí lálàáfíà ó túnmọ̀ sí wípé Imam Malik qad balaga mọ́tàbátà tẹ̀lé ìlẹ́yìn ó ti dé mọ́tàbátù tẹ̀míyìí nínú ìmọ̀ torí pé hadithi tí wọ́n mú wá wọ́n mú wá sáńdá wọ́n sáàkọ̀ rẹ̀ pẹ̀lú sanadi ṣùgbogbo sílìsílà yẹn ó ti ń tábà rẹ̀ pé ókè ókè ẹ̀hẹ́n tẹ́ni ìbá sọ pé òun gbọ́rẹ̀ ló yes mutesin ẹ̀hẹ́n mutesin ilé mutesin ilé mutesin tó fi dé ọ̀dọ̀ sàábé mustari dunu shidad tó fi dọ́dọ̀ rẹ̀ ó ti mọ̀ wípé ah it's not really novice mashallah ni inna hadha alhaditha hasanun wa ma sami'tu bihi qatun lasa gbogbo ata jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ mímọ̀ kámọ̀ mú tọ́ra nínú ẹ̀yìn ká kẹ́kọ̀ọ́ débi táàkì mọ́ táàkì dé mọ́ sábà tẹ̀lẹ́yìn ká mú níbẹ̀ yẹn gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ mímọ̀ tí ìmọ̀ ń wùwá táàtì fẹ́ jókòó tì ká mọ̀ mú tọ́rọ̀ níbẹ̀ èyí kíkiri náà ti wà ókè hmm. yorùbá ní àgbàtán láàgbọ̀lẹ̀ bá abájá sọ fún tán àpàlárò ni àgbàtán láàgbà ọ̀lẹ́ bá abájá sọ fún tán àpàlárò ni téèyàn bá ti fẹ́ jókòó ti ìmọ̀ kó gbìyànjú láti wá ìmọ̀ náà dé mọ́rítàbàkà tẹ́míyìí ibi tí ó ti rí pé tọ́ alhamdulillah torí pé Imam Malik sọ fún anis náà di pé òun gbọ́ ọ̀rọ̀ yìí rí ó ń gbọ́ for the first time ó dẹ̀ rọ̀bà sáǹpẹ̀ náà bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ kẹta tí mo fẹ́ káwò lè sí nínú asàrò yìí Abdullah ibn Umar kọ̀rọ̀ sọ wípé súnmọ̀ sẹ́mẹ́tò bá dàgbà lè kà yus'al fẹ̀yàmùrù bí tàkìlìlì àsọ̀bí ẹ̀ mo padà tún gbọ́ lítà tọ́tún bèèrè di same person lọ́wọ́ rẹ̀ ó dẹ̀ mú ìdájọ́ tó yàtọ̀ sí tìtà kọ́kọ́ wá torí pé ó ti ní di imo ìmọ̀ ó tún ti kan ta si to padà ọrọ yẹn leta. ti ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ fẹ́ sọ yóò tako tí wà sọ pé à ah, mọ̀dọ́ ọmọ pọ́dí mọ̀dọ́ ó ti lọ náà nìyẹn pé àwa kọjá ẹni tí ó sọ̀rọ̀ tí ó tún wá sọ wípé òun sọ bẹ́ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ àánú ni àìmọ̀kan ni ni tá a bá ti rẹ́rí tí ẹ̀rí dẹ̀rinlẹ̀ sahihun sarih torí pé ẹ̀rí lè jẹ́ sahih kó mọ́ jẹ́ sarih nígbà míì màbúdá yakuna sahihan sarihan yóò lálàáfíà yóò sì júwe tí wọ́n torí ǹtọ́ fi jẹ́rìí yóò júwe rẹ̀ pé jẹ́ ní tó yẹ tó lè yí táa sọ asọ́ pẹ̀lú ìmọ̀ tó wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtúnwárí ziyada ilmi kò sí láì fi o kò sí láì fi o kò sí láì fi o àwọn èèyàn ṣe tọ́ánù fún àbálbáni rahimahullah nípa àwọn tàrọjọ́ tí wọ́n ṣe lórí àwọn tẹ̀sí àti àwọn tẹ̀dẹ̀rí àwọn èèyàn ṣe tọ́ánù fún wọn pé sáàfáà nìyàn ẹni tó sọ pé àdíjì náà láàáfíà lánàá ó tún tò ní ó tún gbọ́nà láàáfíà ó láàáfíà láàáfíà arákùnrin láàáfíà lánàá ó tún tò ní ó tún gbọ́nà láàáfíà àwọn èèyàn bẹnu àtẹ́lù wọn ṣùgbọ́n ìbẹnu àtẹ́lù wọn yẹn ó ṣe àfihàn ibi tí làákàyè àwọn yẹn náà tó ṣe kí ni o tó mọ nínú mímọ̀ tí àfáà kan bá sọ pé àdíjì kan rinlẹ̀ lánàá tó wá tún ṣe ìgbìyànjú tó ń ṣe ziyaratul bahth tó padà wá kíyà sí pé hadithi kò lálàáfíà ṣe mọ̀ pé ìmọ̀ ló lékún yẹn àríbẹ̀kọ́ ni ókè ẹjẹ́ tí mo alákòjúwe hadithi tí ànábì sọ́làsọ́là tí wọ́n ní ànábì sọ́làsọ́là sọ wípé téèyàn bá bímọ kó pe ìrun sí ní etí ọ̀tún kó ṣe ìkámọ̀ sí ní etí òsì nínú ìrọ̀ ìjẹ̀lẹ̀ bàbá albani wọ́n ní hasanu inshallah hasanun inshallah hadith yìí hadith hasanu inshallah wọ́n àlákọ̀ rẹ̀ pẹ̀lú mọ̀ṣíà ok inú sílísílátùl hadith ad-da'ifa wal mawdu'a wa atharuha 'ala al-umma wọ́n ní munkar ni hadith munkar ni da'if ni kí ló fà á tó fi jẹ́ wípé ìdájọ́ tí wọ́n mú wá ní méjèèjì ó yàtọ̀ síra in tó fà á ni wípé asùlù hadith yẹn inú sábùlì mọ́ ló wà ṣùgbọ́n nígbà tí bàbá bá ní tí wọ́n kọ ìrìwá olùjẹ́lì ṣọ́bùlì mọ́ni ò tí ìjáde ní tíra ó sì wà ní màtótọ̀ kò tí ìjáde ní tíra ní kíkà báyìí ó sì wà ní màtótọ̀ rọ́wí kan wà nínú hadith yẹn tí bàbá ò ní ásẹ̀sì sí tẹ́rìjàmọ̀ rẹ̀ o ni wọ́n wá fi àlákọ̀ rẹ̀ wípé hasanun inshallah hatta nara al'amura kama yambazi. títí tá fi rí àlámọ̀ rí ọkùnrin yìí gẹ́gẹ́ bó ṣe tó àti bó ṣe yẹ wọ́n àlákọ̀ rẹ̀ pẹ̀lú mẹ̀ṣí àpẹ hasanun inshallah ṣùgbọ́n gbà tí wọ́n lọ wo rọ́wì yẹn tí wọ́n wo tẹ́dàmọ̀ rẹ̀ wọ́n rí wípé rọ́wì yẹn kazab ṣùgbọ́n jẹ́ kazab yẹn kò pọ́síbù láàyè ìjẹ́bi abadan ìsinádù tí kazab bá ti wà ń bẹ̀ kò sí ọ̀rọ̀ ìjìbáàrù kankan ò ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn láàyè ìjẹ́bi abadan abadan fi dúníà wal akhirah kò sí ìjìbáàrù ìtumọ̀ ìjìbáàrù ni wípé kí àdíìsì kan ó gbé àdíìsì kan ní gùnwọ́ kán lè jọjọ títí ni o kán lè jọjọ débi tí wọ́n lọ ìtumọ̀ ìjìbáàrù yẹn ó ti yé afọ́jú àtàrọ wọ́n fẹ́ lọ sí first gate yóò afọ́jú ó arọ yóò lo ẹsẹ̀ afọ́jú wọ́n dé first gate àdúgbò ní first gate náà wọ́n ní débẹ̀ ní tí ń jẹ́ ń jì bá rù ní mo rò pé so hadith yẹn kò lè tàkọ́ wá láíláí ẹjọ́ ìgbà tí bàbá bá ní wá wọ́n ti wá rí tán òkè wọ́n rò pé nígbà tí sílísílá ọwọ́ pé à ń kójọ lọ́wọ́ wọ́n wá fi hadith yẹn síbẹ̀ again wọ́n wá sọ wípé hadith munkar ni sẹ́mọ̀ wípé ẹni tó bá jẹ́ aláìmọ̀ kan yóò pé ah yóò ṣáàdà fi mukhalafa una qala hasan inshallah wa una qala munkar hídà ẹ ti mọ̀ wípé ẹni yẹn bìdọ́ ààrẹ mùsùlá in tó mọ̀ nínú ìmọ̀ ó ṣe kí ni ó níwọ̀n tò kí í ṣe ìfẹ́ ẹnú làwọn àáfàá àfi mọ́ sọ pé àdísì hasan àdísì sọ́rí àdísì tẹ́ ẹ bá mọ àwọn iṣẹ́ tó lọ àdísì ni wọ́n ṣe ìdààmú lórí ẹ̀dí wípé tán bá rí pé ó sọ yìí wọ́n tún ṣe sùjúdù ṣùkùrì ilé ìmọ̀ ìṣẹ̀lẹ̀ sábà alban dáadáa tó pé ẹnìkan wá kọ tírà lórí pé bàbá alibani sọ̀rọ̀ kan lánàá kó lóun sọ bẹ́ẹ̀ mọ́ lónìí ẹni yẹn gangan lápọ̀dà kò sí nǹkan tó ṣe ìmọ̀ alibani ìmọ̀ alibani ń dàgbà yezid hátà tàwàfáhù lọ rahimahullahu ta'ala so àwọn tá a bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ táàmọ̀ sí pẹ̀lẹ́ kádẹ̀ pẹ́ ẹ̀kọ́ tó pọ̀ lára àwọn sálàf kádẹ̀ mọ́ kà nípa àwọn sálàf dáadáa tá a bá ń kà nípa àwọn sálàf a lè mọ irú ìwà tọ́lọ̀wọ̀n tí àwọn náà tí wọ́n wà yìí abẹ́lẹ̀ ọba subhanahu wa ta'ala kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ilé ìta àgbọ́ ìkí ó ṣe ní ìbánidọ́dọ́dá fún wa láyé ní sáré àjọgbọ̀rẹ̀ kí àwọn subhanahu wa ta'ala sọ́dọ̀lá ilẹ̀ ilẹ̀